ọlọ́run ayérayé ọlọ́run ayérayé kó sọ bàbí rẹ o ọlọ́run ayérayé ọlọ́run àwọn ènìyàn mímọ́ àpàlà tó sólé ayé wa ró kó sọ bàbí rẹ o ọlọ́run ayérayé kò má sólúwa bí rẹ o ọlọ́run ayérayé o ọlọ́run àwọn ẹni mímọ́ àpàlà tó sólé ayé wa ró kó sọ bàbí rẹ o ọlọ́run ayérayé ayérayé ọlọ́rí wọn olórí ogun ọlọ́run àwọn ènìyàn mímọ́ ó sọ bàbí rẹ̀ o ọlọ́run ayérayé kò má sólúwa rẹ o ọlọ́run ayérayé o gbogbo ayé gbé jésù ga áńgẹ́lì lọ́rùn ẹ̀ wólẹ̀ fún ẹ mú adé ọba rẹwà o ẹ ṣe lọ́ba àwọn ọba òun nìkan níyìn ògo yẹ òun ló yẹ lásìgbà ògo àtọ́lá kò sọ bàbí rẹ o ọlọ́run ayérayé kò má sólúwa olúwa bí ìrẹ ò bàbá ọlọ́run ayérayé o kò má sọ ó bá bí ìrẹ o ọlọ́run wa ayérayé o àgbà mẹ́rìnlélógún fàdéwọlé lẹ́ wọ́n ń kọ́ mímọ́ mímọ́ sọ́ba tó wà lórí ìtẹ́ o ọlọ́run alágbára ọlọ́run tó ń jọba lọ olúwa àwọn olúwa ọba àwọn ọba kó sọ ọba bí ìrẹ o ọlọ́run wa ayérayé o kò má sólúwa bí ìrẹ o ọlọ́run wa ayérayé o láyé lọ́run òun lolúwa lọ́run àtayé òun ní ọba kó sọ ọba bí rẹ o ọlọ́run ayérayé ọlọ́run aláfẹ̀yìntì wa apá ńlá tó solé ayé wa ró kó sọ ọba rẹ o ọlọ́run ayérayé kò má sólúwa bí rẹ o bàbá ọlọ́run ayérayé o láyé lọ́run kò sálágbára bí rẹ ọlọ́run ayérayé ráyè lọ́rùn wá sáyé kò sólúwàbí rẹ̀ o. Àrè o, ọlọ́run ayérayé, ọlọ́run ayérayé, kó sọ bàbí rẹ o, ọlọ́run ayérayé, ọlọ́run àwọn ènìyàn mímọ́, apàǹlà tó sólé ayé wa ró, kó sọ bàbí rẹ o, ọlọ́run ayérayé, kó máa sólúwa rẹ o bàbá, ọlọ́run ayérayé o, kó máa sálágbára bí rẹ o o ọlọ́run wa ayérayé o kò má sí bàbá bí rẹ o ọlọ́run wa ayérayé o kò má sálágbára bíi rẹ o bàbá ọlọ́run wa ayérayé o kò má sólùgbèjà bíi rẹ o ọlọ́run wa ayérayé o kò sàlàfẹ̀yìntì bíi rẹ o bàbá ọlọ́run wa ayérayé o kò sólùrápadà bíi rẹ o ọlọ́run wa ayérayé o kò sọ́rẹ́ òtítọ́ bíi rẹ o bàbá ọlọ́run wa ayérayé o kò sálábàárò bíi rẹ o ọlọ́run ayérayé o kò má sólúwa bí rẹ o bàbá ọlọ́run ayérayé o láyé lọ́run kò sálágbára bí rẹ ọlọ́run ayérayé lọ́run àtayé kò sólúwa bí rẹ ọlọ́run ayérayé o arúgbó ọjọ́ bàbá rere ọlọ́run ayérayé wà tó ta sọ́mọ láì lójú ìṣó ayérayé o ó fàyè sọlẹ̀ lórí omi o ọlọ́run ayérayé o ó fàyè sọlẹ̀ kó lè yí padà ọlọ́run ayérayé o kò má sálágbára bí ìrẹ́ o bàbá ọlọ́run ayérayé o arúgbó ọjọ́ adágbà má tẹpa o ọlọ́run ayérayé o ọlọ́run àwọn ènìyàn mímọ́ o ọlọ́run ayérayé o kò má sólúwa bí ìrẹ́ o bàbá ọlọ́run ayérayé o láyé lọ́run ẹ̀yin nìkan lọ́lọ́run ọlọ́run ayérayé o láyé lọ́run ẹ̀yin lálágbára ńlá o ọlọ́run ayérayé o bàbá rere bàbá olùtọ́jú wa ọlọ́run ayérayé o ọlọ́run ayérayé ọlọ́run ayérayé kó sọ bàbí rẹ o ọlọ́run ayérayé ọlọ́run àwọn ènìyàn mi mọ́ apá ńlá tó solé ayé wa ró kó sọ bàbí rẹ o ọlọ́run wa ayérayé o amen.